ní gbogbo ọjọ́ jímẹ̀jímẹ̀ ní aago mẹ́sàn-án àbọ̀ títí di aago mẹ́wàá àbọ̀ èyí tí àwọn àfáwà àgbà fadilatu sheikh suleiman muhammad al-awwal amúbíẹ̀yà hafidhahumullahu ta'ala wa ra'ahum kọ́lọ̀n kójọ kó jẹ́ kárí àwọn àfáwà pẹ́ èyí tó máa ń ṣe fún wa ní gbogbo àsìkò yìí àwọn àfáwà tún ti wà ní ìkàlẹ̀ ní àárọ̀ yìí ẹ má bínú wípé ó pẹ́ wa díẹ̀ fún àwọn ìdí kan sí kejì òun ló fà á àbí ọlọ́run bá allah subhanahu wa ta'ala kó má ṣàìsàn ẹnìkọ̀ọ̀kan wa ní ẹ̀san olóore kó jẹ́ ká bambi tó ti ń lérè a ní àsìkò yìí a ní àǹfààní láti máa béèrè àwọn ìbéèrè ní báyìí so ìbéèrè tó ní bá ṣe papọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọdún torí wípé ẹnìkan nínú ìbéèrè tó wà ń bí òun náà ni wípé òun náà ni àwọn fún ọ́fíìsì dè so ẹnìyẹn béèrè wípé ǹjẹ́ ọdún sọ́jọ́ kan péré náà láti lè pa ẹran àbí àwọn ọjọ́ míì tún wà lẹ́yìn ọdún bóyá tí ò láǹfààní àti pẹran rẹ̀ níjọ ọdún ṣó tó láǹfààní ọjọ́ míì so bẹ́yà kí àwọn afáwà kí wọ́n bá ní fi yẹn bẹ̀rẹ̀ kó tó di pé àwà pé àwọn nọ́mbà tá pè wá sí táàtù fi láǹfààní àti béèrè àwọn béèrè wa kọ́lámọ̀kọ́mọ̀lá. alhamdulillah summa salatu wa salam ala rasulillah bá ń rífa salamu alaikum wa rahmatullah. wa alaikum salamu wa rahmatullah wa barakatuh. adúgbò dọ̀ bàrẹ̀ alhamdulillah. à ń bẹ̀ lánàá kọjọ́ kó jẹ́ kí ọdún oṣojú wa hmm, ó sì ṣe bẹ́ẹ̀ fún adúpẹ́ o adúpẹ́ o adúpẹ́ o jẹ́mọ́ àká má dènà pẹ́nu ọdún yìí ọdún tó bá dẹ́dà tó fún aláti sánmà ni mùnà sábà ọlọ́ni ọ̀pọ̀ jẹ́mọ́ àbóhun kálukú náà bá ń wò fún wàtọ̀dún ìbá ń dé ẹ wo bí àṣírí ṣe máa ń bò lọ́nà èèmà hmm. ẹ wo bí ṣe máa mi ìlú àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá ń jọun nígbàtí wọn bá ń ṣe wáàsí lọ wọn ní à Eh, eh, eh, báwẹ̀ bá dé àmìlú títì bíléyà bá dé àmìlé mi oko hmm. wà láìbò sí rí nànà jẹmáà ọba dẹ́dà ní ìmà tó mọ̀ sí fún wa ọjọ́ kẹwàá nínú oṣù kejìlá o náà ní ọjọ́ tó ní apẹran fóun tí ma jẹjọ léyà oṣojú ọ̀run tí òní ń jẹ́ ọjọ́ kejìlá oṣù kejìlá 1447 jẹmáà ẹwà máa wè mọ́ lọ́wọ́ ọwọ́ fún alọ́jọ́ mẹ́ta gbáko sí lẹ́yìn ọdún ó ní extra náà ni ọdún làwọn náà ó là ń pè ní àyàmù tẹ̀ṣíríkì tó jẹ́ yí pé wíwọ̀ oòrùn níjọ́ náà lọ́hùn ó náà ni iṣẹ́ àájì ọ̀tẹ̀nubodò lápapọ̀ ọba dẹ́dà wá yọ̀ǹda fún ẹni tó bá jẹ́ pé kọ̀ rẹ́ran pa abọ́ rẹ́ran kò tiẹ̀ ráyè láti pa kọ́rọ̀ mọ́fọ́ ní ìdíwọ́ ọbú lọ́tún lọ́sí àbòbísìpẹ̀láwọ̀ kankan kọ̀ wálé pé níjọ́ kẹwàá yẹn tó jẹjọ́ léyà ọlọ́run yóò dá fún kọ́ pàǹjọ́ kejì tọ́já náà kò tó ráyè lánàá àbí kò tí ìròwó ẹran àbọ́tẹ̀ ìròwó ẹran lẹ́nì ọlọ́run tó yọ̀ǹda fún kọ́pa ní ìjọ kẹta ọdún èní sínú hmm. on the twelve kò tí ẹ̀tọ́ ságbára àbí ọ̀ràyè àbọ́gbárẹ́sẹ̀ dé ọwọ́ ajẹ́ ìjọ kẹrin ọdún òǹlọ́lá ọjọ́ mẹ́ta ashar ọjọ́ kejì ọdún tí ó yìí máa jẹ́jọ́ kẹta ọjọ́ kọkànlá nínú wasani ashar ọjọ́ kẹta ọdún tí ó máa jẹ́ ọjọ́ kejìlá ní ashar ọjọ́ kẹrin ọdún tí ó máa jẹ́ on the thirteen nínú oṣù yẹn gbogbo ẹ̀rọ jama tọ́lọ́ ń bá sọ owó ẹ̀rọ yá fún lẹ́nìí láàárọ̀ yìí ọlá hmm. àǹfààní àti pa lónìí náà kò tó wá rí bẹ́ẹ̀ ọ̀la lọ́rùn tó fún lágbára bẹ́ẹ̀ náà kọpa àtúnsọdún lọ náà ní báyìí o ìlọ́pọ̀ tó fi jẹ́ pé àná èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ gbà wẹ̀rẹ̀ hmm. bákan náà sì lè ní èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ gbà wẹ̀rẹ̀ bákan náà lọ́la èèwọ̀ ni afẹ́nìkan tó jẹ́ wípé ó ti umrọ̀ rẹ̀ bọnú àhájì rẹ̀ ọwá yá wọn papọ̀ bó ṣe parí múrọ́tà lọ́bọ̀ sọ́lẹ̀ padà ó sì tàmọ́ tóru ọlọ́run ní àhájì tí ó ṣe tí ọba lágbára àti pẹran kọ́ gbá àwẹ̀jọ́ mẹ́ta fún nínú àhájì kò sì jọjọ́ kẹtọ́ wà ní àhájì jújọ́ mẹ́ta náà lọ tó tó wà lẹ́yìn hmm. iléyá yọ́ gbà ní àná yọ́ gbà lónìí yọ́ gbà ní kíní o yọ́ gbà lọ́la tọ́wọ́ wá délé ìfaradọ́ àwọn èèyàn rẹ̀ yá àgbà méje yòókù kílíkà aṣọ àrọ̀tàn káàmìlà ọlọ́run láwẹ̀ mẹ́wàá tó ń wó fi dì inú bá àti ṣe wọn fún un jazakumullahu khairan àbí ọlọ́run bá allah subhanahu wa ta'ala ẹ̀yin náà níbẹ̀rẹ̀ so ẹnì kan náà tún níbẹ̀rẹ̀ nínú ilẹ̀ agodo ń bí náà. ìbéèrè mi ni pé ní ìjọ ọdún mi ò nǹkan rẹ̀ ṣẹlẹ̀ mo pẹ́ kí n tó dé ìdí so ó wà láti ṣe torí oyè kí n tó ṣẹlẹ̀ yẹn wọ́n dá mọ́tò padà sí gbogbo ẹ̀ àti bí táwọn ìjọba àbá ń sáré àwọn ẹgbẹ́ wọn ti gbé òun dúró bọ̀dá àwọn èèyàn kí òun ní ìdí ẹ̀ yóò àmì tó kí ọ̀gá níwájú ẹ̀yọ tó tó pẹ̀lú àjò ẹ̀yọ mọ̀sún ìwà ní kejì ájú omi níwà ó àádé ibi tí máa mú láàpìlẹ̀ tàbá ti dé yẹn ó bẹ́ bàtà bá rẹ́ kàkàn ju káwá kírun ní iwájú ìmáàmù lọ so bọ̀mọ́ tẹ̀lé pé àwọn èèyàn máa ń kí bẹ́ẹ̀ láti àdìgbàdìgbà so àṣẹ kéw ṣùgbọ́n láwọn àwọn sọ ní pé akẹ́wọ̀n ṣáájú ìmáàmù kan so a fẹ́ kí àwọn alhamdulillah summa salatu wassalam alọ́sọ́ràbáj jama'a ìmáàmù wa ìmáàkì níwájú ìmáàmù ìpìlẹ̀ nìyẹn bákan náà àwọn onímọ̀ wa sọ pé tàbá wá wá jímọ̀ nǹkan àbá wá ibi sáàfù wọn máa gbòrọ sẹ́yìn bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n àfáwà gbọ́dọ̀ tẹ̀lé ọ̀nà Allah Ta'ala wọ́n ní kọ̀dílẹ̀ sí lè wọ̀rántí o tó ẹ̀pẹ́ bí ta ti wà gàgá sì wà láàrin ṣùgbọ́n tó síbítà kẹsì wà náà ẹ ń bá dúró níbi tó ti ráyè yìí mọ́mù ni ọ wà wọ́n ní pẹ̀lú ògùn ọlọ́run nìran hmm. ṣùgbọ́n nígbà tí gbogbo ẹ̀ bá dé pin tí ọ̀ sọ̀gbọ́n láti fi kọjá wòmí ìjùbẹ̀ yẹn lọ ìtí ròdà fi lọ mọ́ lọ kàmà kí wọn zò ọ̀bàdàdà ó sì gbà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa àìbádébẹ̀hùn hmm. hmm. ni ó fà á ìdí kan ibi tí a máa láǹfààní láti pe àwọn àfáwà sí a kan pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ọdún iléyá èyí tí a ṣe wà nínú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí zero eight zero nine seven zero zero zero nine four nine zero eight zero nine seven zero zero zero nine four nine àbí zero nine two zero zero zero nine four nine àbí zero seven zero five five zero zero zero nine four nine zero seven zero five five zero zero zero nine four nine àwọn ibi tí a láǹfààní láti pè wá sí nìyẹn tí a bá ní béèrè kan àbí kejì pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ọdún kọ́nà kó dákun kó jẹ́ kí a rí àwọn afáwà pẹ́ àlẹ́ ibi fún ọkọ́ tó ti pé a máa retí ìpè ànínú ìbéèrè tí ó tún wà bí òun náà ni wípé ẹni tó bá jẹ́ pé ó máa ń gba àwẹ̀ 13 14 15 nínú gbogbo oṣù so tá a sì rí pé uh, ọdún léyá eléyìí tá à ń ṣe lọ́wọ́ yìí 13 yẹn ẹjẹ́ oyé wa wípé ọjọ́ ọdún náà ṣe ni so bóò lẹ́ni yẹn ṣé yóò san gbèsè 13 yẹn padà ni àbí báwo ni yóò ṣe akramakumullah kò ní í san ọba dẹ́dà ló fún wa láwọn àsìkò eléyìí tó pè ní ọdún fún wa wẹ̀jẹ wẹ̀mú ni fáì ti ṣe báhùn in tí ó fò ń tán bí ṣe ń jẹun tí mu in tí ó fò bá gbáwẹ̀ náà yóò tó fún wáṣí olùmọ́fẹ́rọ̀ kò wáṣí rahma. zero eight zero nine seven zero zero zero nine four nine so àwọn bí tí a pè wá sí ohun nìyẹn tá a bá ní ìbéèrè kan àbí kejì bákan náà zero nine zero six nine ìká ti wọlé wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh náà Ìjọba ajẹ́ tó bá nínú àwọn

seven zero zero zero nine four nine àbí zero nine zero six two zero zero zero nine four nine. so téèyàn bá wọ́n ní wọ́n tún béèrè ìbéèrè míì wípé ẹni tó jẹ́ pé náà. hello. wàlékùn bàbá àwọn ọ̀rọ̀ ṣùgbọ́n. Wàlékún Mùsùlùm, wọ́rọ̀ mọ́tí lọ bọ̀rọ̀kátù wọ́n mọ́kí fọ́rọ̀. Àwọn gbọ́yìn dáadáa. Kí lórúkọ yìí bọ́lẹ̀ tí ń pè wá? Ọ̀. Oh. Ó ti rí. Ok. 0809 7000949. Now. Hello. Wa alaikum assalam wa rahmatullah. Allahumma amin. Ẹgbẹ̀rẹ̀ ìjọba ìjọba ìlú pé, nínú ìdámẹ́ sí ní àsìkò ọdún lé ayẹ Allahu akbar Allahu akbar Allahu akbar. Ìgbà wo ni ó dàgbà ní ṣídà? Ok, wọ́n ní gbólóhùn tí a máa wí lásìkò ọdún iléyà yìí allahu akbar allahu akbar tá a máa wí gbàwó gangan ni a ṣe dàbáyì. pẹ̀lú ògùn ọlọ́run a sọ fún wa wípé méjì ló pín sí ìkan bẹ wọn tu alẹ gbogbo gbà láàmà wí àtàbá wà níbi tí àìtí ṣèrántí ọlọ́run bíi tọ́ílẹ̀tì nǹkan kan so ó ń ti bẹ̀rẹ̀ láti bàtà àti wà ní ìbẹ̀rẹ̀ oṣù yìí tó ní rẹ̀ ń jẹ́ twelve yìí òun yóò wà lọ kẹnubodò tó bá dìgbà tó rùn bá wọ̀ lọ́la tọ́jọ́jọ́ kẹrin ọdún ẹlẹ́ẹ̀kejì tí a so mẹ́yìn ìrun kọ̀ọ̀kan ìrun ọ̀ranyàn o náà lè dá ti bẹ̀rẹ̀ láti ìdajì ìjẹrin tọ́jọ́jọ́ àrọ̀fà ìdajì ìjẹrin tọ́jọ́jọ́ àrọ̀fà àṣùnbà rẹ̀ bá ṣe ń kìtán ìlábẹ̀rẹ̀ òun lẹ́yìn gbogbo orun kọ̀ọ̀kan ìlàmàṣe à ń ṣe lọ dìsìn ohun ọ̀tẹ̀nubodò tàbá ti sálámà àṣírí lọ́la. jazakumullahu khairan hmm. ọlọ́run jẹ́ kárí àwọn afọ́wà pẹ́ lórí dáadáa ìbéèrè mi tuntun wá ń bí òun náà ni wípé tá a bá rí ẹnìkan bóyá ó dá ọ̀ràn kan tí wá jẹ́ wípé ìtanra rẹ̀ ní pé kó gbàwẹ̀ oṣù méjì tó ó wá ń ní léraléra tó ó wá ń gba àwẹ̀ yẹn lọ àwẹ̀ yẹn wá lọ bọ́ sí àsìkò ọdún ìpè bóòlù ṣé yóò máa gbà á lọ náà ni. yóò stọ́ọ̀pù àwẹ̀ láti yóò máa àrọ́fà kò ní gbàjọ́ ọdún ká gbàjọ́ mẹ́ta tí mẹ́lẹ́yìn ọdún yá àbẹ̀rẹ̀ padà lọ́tọ̀ọ́la. Allahu Akbar. Salamu alaikum. Wa alaikum salam. Náà. Kí ló rọ́kọ̀ yí ìbọ̀lẹ̀ tí ń tọ́wà? Tọ́yì. Ẹjọ́ ti léèrè tí ó bẹ́ bí ìwọ̀n àwẹ̀ àpàtàmàgbà. Àwẹ̀ ọjọ́ di ní àràbà ọdún kọlá rẹ̀. Náà. Náà. Ìṣẹ́ ìbá gbà pé yíyan wá gbàgbé yá bí ó sàn tó ti wá ẹni tó ti wá wọ́n ti sà iná ọ̀wẹ̀jọ̀ náà wà tí àwọn ẹ̀yìn ti lọ nípa ìlú bàjẹ́ ní àwọn bẹ̀rẹ̀ ẹ̀kejì tí èèyàn bá fẹ́ kásẹ̀ bí ẹnu ti ọmọ ogun wọ́n lè tún kìṣà ilẹ̀ wọn tí èèyàn lè kí mọ́tò ìjẹ́ nínú àádọ́ kìṣà àbáyọ máa ṣe. ìbéèrè wọn àkọ́kọ́ òní wípé gẹ́gẹ́ bá ṣe gba àwẹ̀ ní ìjẹrin tí ó jẹ́ ọdún kọlà wípé ǹjẹ́ àǹfààní bóyá ènìyàn bóyá lọ́sàn-án ó wá gbàgbé ó bá jẹ nǹkan wípé bó ṣe jẹ nǹkan ọ̀hún ṣé kó máa bá àwẹ̀yẹn lọ ni àbí àwẹ̀yẹn ti bàjẹ́ nìyẹn so ìyẹn jẹ́ ìbéèrè wọn àkọ́kọ́ ṣùgbọ́n wọn ló gbàgbé ni ẹlẹ́ẹ̀kejì ó náà ni wípé ẹni tó jẹ magreth tán wá ń kí ṣáì lọ́wọ́ ṣé yóò bá wọn kí ìṣá yóò jọyìn wọn ní ṣáì ni àbí báwo ni yóò ṣe yẹ ẹn tó ó bá wọn lọ́n kí ṣáì lọ́wọ́ kò sí kì mọ́ gíríbì ń tẹ̀ tí bọ́ ni yóò ṣe rè kí. lẹ́rọ̀lọ́ ẹni tí ó gbàwẹ̀ yóò mọ̀ àrùfà ó ti wá gbàgbé bóun gbàwẹ̀ lọ́ba di àbúbá mu kọ́ máa gbàwẹ̀ rẹ̀ nso bó sọ́nà àdìsí àbẹ̀rẹ̀ fàyínàmà àtàmàlọ́hù wọ́sàkọ̀ ọba adẹ́dà ló fún ní tó jẹ́ǹjẹ́ oló hmm. tí ó bá ìṣàì tó sì jẹ́ mọ́ nǹkan ma bá wọn in tó bá bá náà nǹkan ma bá wọn kílọ. jazakumullahu khair zero nine zero six two zero zero zero nine four nine zero nine zero six two zero zero zero nine four nine àbí zero eight zero nine seven zero zero zero nine four nine zero eight zero nine seven zero zero zero nine four nine. Naam. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Lórí Rájí Ahmed sọ̀rọ̀ láti kọ́lọ́kọ́ ojú rẹ̀. rẹ̀ Yóò jọ yóò dákun. Àtàlálù àtijọba yóò fi alọ́kànbalẹ̀ o. Naam.

rárá dàbọ̀ wọn lé wọn lágbára àti ṣiṣẹ́ àjì. bárakàlá fikùn ọlọ́bàá ndókùn. gbogbo àwọn irú ìdàjọba ìbàdá ká tó dáwọ́ lérú àwọn nǹkan yìí ká máa ṣèwádìí because tí n bá para sọ̀rọ̀ tí n bẹ̀rù ẹ̀ nísìnyí ọ̀kanú méjì náà ni ọjà sí gbogbo ẹni tá a bá fẹ́ nínú ẹ̀sìn wa kí wọ́n bá yàn sí àwọn nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn nǹkan kan bá ti ṣẹlẹ̀ sí yàn inú ẹ̀ ni á jì wà èyí wọn mọ́ báyàn sáájì téyàn ọ̀bà sí mọ́ búrò ti fowó lẹ̀ tó fẹ́ fi ṣe àbọ̀ sàsọ tẹ́lẹ̀ pé wọ́n sáájì fún mi o abọ́mọ̀ ẹ̀lọ́kẹ̀tì ẹ̀wò pé yìí sáájì fún bá mi kọ̀sàbùrú ń bẹ̀ abẹ́yàn ń bẹ láyé gan ọlágbára pẹ̀lú owó ọlágbára pẹ̀lú ara rẹ̀ wọ́n lọ rí bá ṣe bí irú ti girama yìí kọ́lọ̀njọ jáde kọ gbà á jìnà ṣùgbọ́n tí ó bàbá yẹn sáájì nù sùlámù ọgbọ́dọ̀ ti ṣe ájì ti tiẹ̀ hmm. tọ́jọ́ ọ̀ràn yẹn kílẹ̀ rí wa jẹ́ àti sunan nílẹ̀ Abu Dawud nàìjíríà ibn Abbas àdúgbò sẹ́sẹ́rà mọ̀rọ́kùnrin kan nígbà pé labbaika labbaika ń ṣubúrúmà labbaika Allahumma labbaika ń ṣubúrúmà ọlọ́wọ́ báwo mo wá jẹ́ pé rẹ̀ ṣùgbọ́n ní kí mo ní pé ṣubúrúmà ló ní pé ń àbí wàá pè pé mọ́ ń ṣubúrúmà ta ní jẹ́ ṣubúrúmà ó ní akhun li aw qaribun li fámìlì mi ni tàbí bí bọ́ra mi tàbí fámìlì tàbí sọmọ́ra àbí wọ́n tọ́jọ́ dandan lọ́rùn tiẹ̀ gangan ó lóun ìṣe o ní hajj di nọ́ọ̀sì fún màtà hajj lè ṣubú ma ìwọ̀rọ̀ lájì eré o ọba sa ẹ̀ńbà ti sáájì ni máa bá yàn ṣe hajj so ti lọri ni o tó wọ́n jẹ́ pé ẹ bá wá ẹni yìí tí a rí pé ń o ẹ̀ṣẹ̀ fún girama ọlọ́run tó bẹ́ẹ̀ kẹ́ tún àpè padà zero nine zero six two zero zero zero nine four nine zero nine zero six two zero zero zero nine four nine naam. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Tayyib. Ẹjọ́ sí lásìkò yìí lásìkò yìí bẹ́ẹ̀ lásìkò yìí ẹ lè jẹ́ sàrídí ẹ jẹ́ sàrídí 508 wọ́n jẹ́ di 508 ọwọ́ àdì kàrẹ́ǹgìdá 510 tó ti yẹ báwọn lásìkò yìí ni o ẹ̀lọ́ wa alaikum salam wa rahmatullah ẹ̀dà ní ọdún ilé yaba ẹ̀ tá èèyàn mí tí wọ́n ń rata ṣé èèyàn máa tó ń dá wọ́n rata yẹn padà ní ṣe ìran ọdún àbí? ìran ọdún bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni ẹ kí kankan ẹ wà sálámà. Mm. ọlọ́run gbà ó ọdún ọ̀dá mọ̀ sí. zero seven zero five five zero zero zero nine four nine zero seven zero five five zero zero zero nine four nine. Naam, ẹ ti wọlé o. Wa alaikumus salam lórí alájà ní mọ́ sọ àfikọ́rọ̀ gbogbo ilẹ̀. ẹni. àwọn kan fún wa pé àwọn fẹ́ràn fún bàbá àwọn ìran ọdún rẹ̀. ṣé ìjọba ìtẹ̀wọ́lẹ̀ sí àárín rẹ̀. náà wọ́n láwọn èèyàn kan wọ́n máa ń ní pé àwọn pẹran fún bàbá àwọn tán ti kú wípé àwọn fẹ́ kẹ́ bá ní tọ̀mọ́lẹ̀ sí àárín yẹn. <clears throat> ìlànà nípa sàfàràm tó fi ilẹ̀ fún wa ó ní pé gbogbo ẹmbà ń bẹ láyé tó sì lágbára ẹran kọ pa ẹran ẹni ọba ti bọ́ọ̀lù kí àmọ́sọ̀dọ̀ ọlọ́run ibi ọba fẹ́ rẹ̀ dé wọ́n máa bí ṣùgbọ́n bàbá wa tí wọn ò sì mọ́ káwọ̀ wá má pẹran káwọ́ jẹ́ pàlà ń pẹran fún kò sí inú ojú ọ̀nà nàbí tọ̀tọ̀ ṣùgbọ́n wa ò sì mọ́ wà fẹ́ pẹran wá níwọ̀ lọ mi ó ti kọ́ ẹni tó kú nù wọn ó ti kọ́ ẹni tí ó ti kú nù wọn ṣùgbọ́n kákẹ́kọ̀ọ́ báyìí gan gbó tó lọ tẹ́ ti ń gbowó lé bí báyìí ẹmọ bá ti pẹran léyà àkànkọ̀ sábúrú di eléyàn ní òyàtọ̀ ṣùgbọ́n bàtà mẹ́rẹ́ ká máa pẹran ká máa pẹran fẹ́ tó ti kú kò sínú ìlànà bí zero zero five five zero zero zero nine four nine àwọn ibi

Hmm. tàbọ̀fẹ́ kọ́lọ̀ ọba náà bínú so torí pé àwọn ẹran igan èyí tí wọ́n fi ṣera wọn láàrin ara wọn bí òṣèré làkáyé gan ọlọ́run lóhun ó tó dájọ́ gbà nìkàmà ní ńlá tó kékeré kékeré ọkẹtì ẹ̀pà kí gbogbo tó dé eru hmm. àgbà tí wọ́n tó dé pẹ̀ so níjọ́ náà lọ́n ẹ ń bá ń fi ẹran kà ń wà bínú ọlọ́run ni o ẹjọ ẹja sa ẹja ẹ sì máa borí sí fatiwa kí fatiwa ẹgbẹ ẹran tó bá o kẹrin ọ̀bọ̀yọ́rọ́ láàfíà kẹ tó fọ́lọ́ àrùn bí ọ̀sọ́ bá ń o. sallallahu alaihi No, ah, go tilẹ̀ tilẹ̀ zero nine zero six two zero zero zero nine four nine zero nine zero six two zero zero zero nine four nine náà. Wàríkùn sálàmù rahmatullahi wa barakatuh. Kí lórúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè wá? Àbìrámọ̀ ló sọ̀rọ̀ láti ìlú Mọ́níà. Tọ́yì, kí ni ìbéèrè yín? ìbéèrè mi ni pé eh, ọkọ àti ìyàwó tó fẹ́ra wọn gba ọ̀nà ìdìná ọ̀nà àrọ́ọ̀mù ló ti kọ́ bí láti tó lè pọ́n gba Islam after ìgbà tí wọ́n gba Islam tán ọmọ tuntun wá bí yẹn wọ́n padà bí ọmọ mi tí ẹ fún mi àmọ̀ pẹ̀lú ọmọ bàbá yẹn ni àti bí ọmọ rẹ̀. ilé ìṣègbéyàwòrán adarin inshallah ọ̀rọ̀ tó kún ni. Naam. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh.

kíkà bí wọ́n bọ àárín àárín ní àbí kákó gun ọ̀dà sí. Hmm. ọ̀nà tó gbàdá ni ẹ̀tò wọn ẹ̀tò tí wọ́n kọ́ tètè dé ẹ̀tò wọn sáà ní àwọn àgbàlagbà ìfẹ́ ara àgbà kọ́ bà máa lọ sí é tó ṣe bá dára fi sẹ́yìn wọ́n máa jà wọ́n máa ṣe wọ́n máa ẹ jẹ́ kí wọ́n mọ ìtumọ̀ pé mọ́sá sílámù wà. Hmm. Hmm. Wa alaikumus salam wa rahmatullahi wa Naam. Naam, ya dùn. Ẹjọ́ ń Wọ́n wípé téèyàn bá ń kírun lọ́wọ́ tó wá ń só ní ẹ̀mẹ̀wá ẹ̀mẹ̀wá hmm. wípé ṣé ó ní gbèdéke kan tó jẹ́ pé tó bá ti ka sísó sísó lé lọ́mọ tán àlọ́ aláṣẹun dìgbà náà tí ó fi máa bá wọn. irú ẹni bí ọmọ tọrọ rẹ sí títí títí ni àfijẹ́ manisha gẹ́tì látọ̀dọ̀ dókítà wípé wọ́n ti ní àárẹ̀ kan là tó jẹ́ wọn máa ṣe báwọn ṣùgbọ́n tí ó bá ti ìṣẹ́ rí báwọn nǹkan kan ní ajẹ́ kan bákan nínú wọn ṣe ní ìdájọ́ rẹ̀ nù wọ́n lọ́mọ tọrọ rẹ sí ni. ẹ̀sán kùnú lọ́ọ̀kẹ́. ọ̀dọ́ bá ti di pé wọ́n ti kọ̀ǹfàmù ẹ̀ pé kíní ẹ ti di àárẹ̀ kan ọwọ́ di ìdájọ́ mi. Hmm. zero nine zero six two zero zero zero nine four nine. naam wàlékùmù sàlám rahmatulahi wa barakatu. Aṣe àwọn afẹ́wọ̀ ọlọ́pàá ní tọ́lẹ̀ tọ́rì. Ọlọ́wà ní ọlọ́pàá kẹ́nà. Àpárí ìdòwò láti ìkiri. Tọ́yì. Náà, ẹlọ́kùnrin ìbéèrè ní pé irú oge wo ni ìgbàlá ìwà fún obìnrin mùsùlùmí láti ṣe bóyá nígbà tó ń di irun ṣé kí a fi irun sọ́wọ́ àwọn òbí Islam ìkànnì àtàkùn ìkànnì òwú tó bá dé ọmọ iṣẹ́ tà wọ́n máa ń lò ní náà kí ni àtọ́ láàrin àtàkùn àti òwú yẹn fún irun dídì hmm. ẹ̀kẹ́sì tí ìgbàláyé wà fún obìnrin láti ló fẹ́ fóònù èyí tí máa ń tutù mẹ́rin lára yẹn àti pé inú lẹ́nu kó ti ló ní àbórí lọ síta ìgbẹ́ni méjì náà ti lákòókò wà fáyé. kọ́mọ̀kùnlá tó ní ìbéèrè wọn àkọ́kọ́ ò ní pé kí ni gbèdéke bóbìnrin ṣe lè ṣoge pàápàá jùlọ wọn tẹnumọ́ ọ̀rọ̀ eh, dídìrun níbi tó bá jẹ́ pé ṣé yàtọ̀ wà láàrin kóbìnrin lo attachment àti kó lo òwú fi kó irun rẹ̀. ìyàtọ̀ ń bẹ o. ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n á tún ní àwọn lọ́fíńdà tí máa tutù máa ní lára wọn níbi sóbìnrin lè lò àbí lẹ́nìkan náà ni ó ti láǹfààní láti lè lò. obìnrin lè lo lọ́fíńdà ṣùgbọ́n kọ́kọ́rọ́ lù jáde hmm. lọ sí ìta yóò lò fọkọ rẹ̀ nínú ilé tọ́wọ́ kọ́ra tó wáyé àwọn míì so ìyẹn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì nípa ọ̀rọ̀ ti irun ká kó irun yàtọ̀ sí ká fi kún irun attachment kò sínú nǹkan tí wọ́n fi ń kórun wọ́n fi ń kórun ni òwú àti rọ́bà ni a máa fi kó irun so a nínú àwọn mímọ̀ tí a sọ wípé hadith sọ wípé ní ọgbìn kún irun rẹ̀ kún oní ṣùgbọ́n kó ọ yàtọ̀ sí kún gbogbo ọba tóbìnrin bá fi nǹkan kankan kórun rẹ̀ òwú ni o rọ́bà ni o rọ́bà yìí ti wá tán irun ti tán rọ́bà ìṣẹ́kù òwú ti tán irun ti tán òwú ìṣẹ́kù wọ́n ó gé ibi tó déhun tó pé gbogbo ẹ ń bá ń rí tọ́jọ́lẹ̀tọ̀ àti irúbìnrin yọ pé wọ́n kó irun obìnrin pẹ̀lú rọ́bà no pẹ̀lú òwú débi irun ẹ̀dẹ́ tó bá ti yé di pé wọ́n ṣe òwú yẹn kù àgbìyànṣẹ́ rọ́bà náà kù tó pọ̀ yọlọyọlọ wọ́n ẹ̀ṣẹ̀ wà á tún dì wọ́n wá bàbá wọ́n wá padà sí ń dì sẹ́yìn wọ́n ti fi kún irun ìjẹ́ fi kó irun ti stọ́ọ̀pù ìjẹ́ fi kún irun nu èyí tẹ́bí sí fi ń sin lọ́nu obìnrin lè fi rọ́bà kó irun ìpè kún irun o obìnrin sì lè fi òwú kó irun débi irun wọn gangan tó bá dé èyí tó tún pè mọ́flà náà kásọ̀rọ̀ dáadáa bí o náà mọ́flà wọ́n ti dirun ibi ọba dẹ̀rẹ̀ ni ẹ ti gé wọ́n wà sẹ́ẹ̀kù gangan wọ́n ṣẹ̀ṣẹ̀ wà tún gangan dìsáyìn tó jẹ́ pé máa ń wò lọ́ọ̀kan yóò máa wò bí ìgbà tí ibi ike màálù hmm. yóò sọ máa wò gbogbo àwọn ilé ìlànà sàmìtì à ń bẹ̀ gẹ́gẹ́ bó sọ wọn Hello. Ààrẹ ẹ̀ tí wọlé. Naam. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. اللهم آمين آمين آمين طيب wọ́n ní àwọn bàbá wa wọ́n máa ń ṣe eh, káyókáyó tí wọ́n tó yẹ pé eh, orí ẹran ẹsẹ̀ ẹran wọn kò pamọ́ di àsìkò àsìkò yẹn wípé ṣé lè náà ṣó lẹ́tọ̀ ká mọ̀ sí bẹ́ẹ̀ nínú ẹ̀sìn ṣùgbọ́n bá ṣe máa bó àwo ẹran tí wọ́n máa padà ṣe tí wọ́n wà máa fi kírun gbogbo àwọn ìbéèrè tí wọ́n béèrè. <laughs> káyó káyó ká pẹran léyà ká forí ẹ̀ pamọ́ ká sa ẹsẹ̀ rẹ̀ ká sa wọ́n bá pé kí jíjẹ ó tí ìbá ní gbogbo àsìkò kò sáburú bẹ̀ ṣùgbọ́n ká fi sọrí pé nǹkan kan lọ́gbọ́dọ̀ bá lọ ní òsìnú ẹ̀sìn so tọ́wọ́n bá sì pé kí ẹnu wọ́n ká gbọ́n ẹ̀sán ajẹ́ tẹ́jọ́ náà kò sáburú bẹ̀ nígbà tí ìṣẹ́run òsà wọn ò sì sọ wípé ibi mi ẹgbọ́rọ̀ jẹ́ ibi lẹ̀gbọ́rọ̀ jẹ́ dé so bá ti ká gba wọ lára ẹran àwọn bàbá máa ń ṣe bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ní jọ́un tí wọ́n sì máa ń tó ń sọ̀rọ̀ sọ pé láyò adúgbò mẹ́rin làárọ̀ bọ̀ wá ẹnì kéè fìyà náà jẹ́yàn kó fi náà jóyàn àfọba tó níná ìbẹ̀rù ń gbàtí àkàdí fi tí wọ́n mọ in tó ṣokùnfà sábàbí rẹ̀ àti irú nǹkan tó fà ni tó fà nǹkan tó gùn ní ìtàn láni bó sọ náà sàbí rẹ̀rọ̀ kama jáfi sinimá Bukhari so nípa kí sọ́tò kábú ẹ̀wọ̀ ara ẹran wa tọ́ ẹ pé jíjọba tí ìbá lọ afẹ́fi kírun ni kódà ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà nígbà tí táàtú tí ìdàgbà tó báyìí tàbá àwọn àmì lọ táyà pé kò sí nǹkan máa ń lé wọn ó sọ́jà àgbómi kaná wọ́n bá ju àwọn sínú omi kò hmm. náà mọ́ àti ó di pọ̀nmọ̀ táàtú fi jẹun ní ọ̀sán náà so kèé ṣe pé ẹran léyà dandan ni ká bú àwọ̀ rẹ̀ o àwọn bàbá wa ní ẹgbọ́ yé ń jọun wípé èèyàn gbọ́dọ̀ fìyà náà jẹ nǹkan kéèyàn ojú nǹkan lódìdí sínú náà because bí wọ́n ṣe gbáwó ẹ̀rẹ̀ tẹ́nà tí ẹ kó tẹ́nà iná náà ní ọ̀ṣùgbọ́n wọn ti wò pé wọ́n ti gé múrèmúrèmúrè fún wọ́n ti wà lódìdí un ha tí ẹ sì ju tọ́kẹ̀ wájú ha èèyàn bọ̀rọ̀ síbẹ̀ èèwọ̀ ní nkankan ìlọ́fà tí nkan ẹ̀ fi ń pọ̀ pọ̀ pọ̀ nígbà náà ṣùgbọ́n ní ìsìn sí ẹ̀tì ẹlẹ́bìyàn lérè pé awọ ẹran ti pé wọn è tí kó gbogbo ẹ̀ bí ẹ ti ń kúnná àwọn ọmọ ti jẹ́tán kọ́nà tá a bá sì láǹfààní àti eré pè kan ìgbà sí a sì lè gbà sí ṣùgbọ́n a ní là. Hello. Wa alaikum assalam wa rahmatullahi wa àwọn aṣẹ́kọ̀ sí ọlọ́ndàbùtọ̀ kọ́mọ̀ fi àdáwò kan wọ́n. Àmì àmì jazakum khaira. Abẹ́ bẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ kan ni. Náà. àgbáyé, kí lórúkọ yín ìbọ̀lẹ̀ tí ń kè? Abdulkudu fi ní ọkọ̀ láti ìdí ọ̀sán. Ọ̀rọ̀ akíní bẹ̀rẹ̀ tẹ́fẹ́ bẹ̀rẹ̀. Kí imam bá ń kí òun lọ́wọ́, kí ó wá kápá tí ṣàtàn, kí àwọn tí ń bẹ lẹ́yìn kí wọ́n ṣe àmín. So, tápé imam àti àwọn tí ń bẹ lẹ́yìn mọ́tò ṣe àmín ẹ̀ ní ìgbà kan náà. Bọ̀ àwọn tí ń bẹ lẹ́yìn kọ́kọ́ ṣe àmín. So, lẹ́yìn wá gbọ́n náà ni imam àti àwọn tí ó bẹ́ tó bá wá ní pé rárá ìmọ̀mà àtàwọn wọ́n ti gbọ́bìnrin yìí wọ́n ti gbọ́bìnrin yìí so torí pé ọjọ́ ti wá lọ báyìí insha Allah ta'ala èyàn nídìí àwọn àlàyé kan hmm. so ó nídìí kí wọ́n ṣàwọn so láti fi jẹ́ kó lè bá clear dáadáa so a nílé dáhùn ìlérè fẹ́ báyìí insha Allah ta'ala insha Allah gẹ́gẹ́ bí ẹja gbẹ̀yàn okay.

ó wà níbi tí òun tẹ̀ mọ́lẹ̀ tí ìrìn tó kí n tí ó bàjẹ́ ni àbí kó bàjẹ́. inú rẹ̀ bàjẹ́ wọ́n ní ìrìn bàjẹ́ o náà gẹ́gẹ́ bí a ṣe sọ fún wa wípé ètò yìí àwọn bọ́dà wa kan àti àbẹ̀ ọlọ́wọ̀nba kọlọ̀wọ̀nba Allah subhanahu wa ta'ala kó má jẹun sunkún wálé àwọn ni wọ́n jẹ́ sábàbí tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ ètò yìí àti tọkọtaya tí àwọn náà padà jọyìn wa so sí àbí ọlọ́run bá fún àwọn náà ọlọ́run má jẹ́ káàrin yóò dàrú o ọlọ́run má jẹ́ káàrin náà sọkún wálé o ọlọ́run kó bá lè dúró tì yín o ìtàn ọlọ́run má jẹ́ bọ́ wọ́n yín láyé náà àwọn fi àsìkò yìí sọ fún wa wípé lẹ́yìn tọkọtaya tó jẹ́ pé àwọn wọ́n mú ìlàjì àfáwa tí wọ́n mú ìlàjì tàkọ́kọ́ àwọn fúdìkà àbídìkejì so wọ́n fẹ́ láǹfààní láti tó dúró díẹ̀ so eléyìí tó jẹ́ wípé à ń ní bùkátà sẹ́lòmíì tí ó tún rọ́pò ààyè yẹn àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kọ́mọ́ṣà ìdánijọ́sìn lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ni wọ́n á ń fi àsìkò yìí fi ń tún bá wa sọ̀rọ̀ torí pé kọ́tà tí a wà yìí lẹ́yìn Friday ilé àtúnṣe ìdí bíi Friday bíi méjì sí so tó jẹ́ pé a tún ní bùkátà láti tún bẹ̀rẹ̀ kọ́tà míì so kó tó wá dìgbà náà la fi rò pé kí a máa ṣàlàyé fún gbogbo wa so ẹ wo àǹfààní tí ètò yìí tí ó ń ṣe fún gbogbo èèyàn so báwọn èèyàn ṣe ń jẹ àǹfààní ń bẹ so ó dáa kí ètò yìí máa lọ báyìí so kí ọlọ́run lo èmi àtẹ̀yìn ní sábàbí bẹ́ẹ̀ tí ó sì fi sínú mizan hasanat ẹnì kọ̀ọ̀kan wa tá a bá fẹ́ pè láti fi láti fi béèrè nípa báwo ni ètò yẹn yóò ṣe lọ so nọ́mbà tí a pè lélẹ̀ zero eight zero five three five six one one three one lẹ́ẹ̀kan sí zero eight zero five three five six one one three one zero eight zero five three five six one one three one so abẹ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó dákun kó máa dùn ẹnìkọ̀ọ̀kan wa ní ládàá àìbí náà ni a ti dánidúró fún ti ọ̀sẹ̀ yìí àtọ́ bá tún di ọjọ́ mẹ́jọ bí ibnillahi ta'ala a tún máa pàdé kó di pé a lọ à ń fi àsìkò yìí náà sọ fún wa lórí eh, ilé ẹ̀kọ́ àwọn ọmọ òrukàn èyí tí a ti ń polongo rẹ̀ fún wa tipẹ́tipẹ́ ètò yẹn láìpẹ́ yóò gbìnàyà so ṣùgbọ́n ààyè yẹn ó sì ní bùkátà sí àwọn ìnáwó tó pọ̀ tí à ń sọ fẹ́ni kọ̀ọ̀kan wa táwa náà bá láti fi dá sí kí a mọ kámọ́ tẹ̀tì láti ṣe bẹ́ẹ̀ abẹ́ ọlọ́run bá Allah subhanahu kọ́mọ́tà ẹ̀mí wálẹ̀ nígbà tí ó hafidahum allahu ta'ala wa ra'ahum kọ́lọ̀ kó jù ọkọ́ jẹ́ kárí wọn pẹ̀lú rí dáadáa àkótó di ọ̀sẹ̀ tó ń bọ̀ náà à ń wa pé wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.